Iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkàndínlógún. Nígbà tí Àpólò wà ní Kọ́ríńtì, Pọ́ọ̀lù gba ọ̀nà ilẹ̀ la àwọn ìlú tí ó wà ní àríwá Áńtíókù kọjá títí ó fi dé Éfésù. Ó rí àwọn ọmọ ẹ̀yìn Jésù mélòó kan níbẹ̀. Ó bi wọ́n pé. Ǹjẹ́ ẹ gba ẹ̀mí mímọ́ nígbà tí ẹ gba Jésù gbọ́? Wọ́n dá a lóhùn pé. Rárá o, a kò tilẹ̀ gbọ́ rí pé nǹkan kan wà tí ń jẹ́ ẹ̀mí mímọ́. Paul tún bi wọ́n pé. Ìbọmi títa ni ẹ ṣe. Wọ́n ní. Ìrìbọmi ti Jòhánù ni. Paul bá sọ pé. Ìrìbọmi pé aronúpìwàdà ni Jòhánù ṣe. Ó ń sọ fún àwọn ènìyàn pé kí wọ́n gba ẹni tí ó ń bọ̀ lẹ́yìn òun gbọ́. Ẹni náà ni Jésù. Nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà fún Paul, ó sì rì wọ́n bọmi lórúkọ Olúwa Jésù. Nígbà tí Paul gbé ọwọ́ lé wọn, ẹ̀mí mímọ́ bà lé wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ gbogbo àwọn ọkùnrin náà tó méjìlá Pọ́ọ̀lù wọ inú ilé ìpàdé lọ fún oṣù mẹ́ta ni ó fi ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà ó ń fi ọ̀rọ̀ yé àwọn ènìyàn nípa ìjọba Ọlọ́run ó ń gbìyànjú láti yí wọn lọ́kàn padà ṣùgbọ́n nígbà tí àwọn kan ṣe agídé tí wọn kò gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sí ọ̀nà olúwa níwájú gbogbo àwùjọ pọ́ọ̀lù yẹra kúrò lọ́dọ̀ wọn ó kó àwọn ọmọ ẹ̀yìn jésù lọ sí gbàngàn tirani ó sì ń bá wọn sọ̀rọ̀ níbẹ̀ lójoojúmọ́ báyìí ló ṣe fún ọdún méje tí ó fi jẹ́ pé gbogbo àwọn tí ń gbé asia àti jù àti gíríkì ni ó gbọ́ ọ̀rọ̀ olúwa ọlọ́run fún pọ́ọ̀lù lágbára láti ṣe iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn fi mú ìdínkù tàbí aṣọ iṣẹ́ tí ó ti kan ara Pọ́ọ̀lù lọ fi lé àwọn aláìsàn lára àìsàn wọn sì ń fi wọ́n sílẹ̀ ẹ̀mí burúkú sì ń jáde kúrò lára wọn àwọn Júù kan tí wọ́n ti ń kiri láti ìlú dé ìlú tí wọ́n ń lé ẹ̀mí burúkú jáde kúrò nínú àwọn ènìyàn fẹ́ máa ṣe bí Pọ́ọ̀lù nípa pípe orúkọ Olúwa Jésù lé àwọn tí ó ní ẹ̀mí burúkú lórí wọ́n á máa wí pé. mo pàṣẹ fún yín lórúkọ jésù tí paul ń ròyìn nípa rẹ̀. àwọn júù méje kan tí wọ́n ń jẹ́ ọmọ skeva olórí àlùfáà wà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ẹ̀mí burúkú wà nínú rẹ̀ bá bi wọ́n pé. mo mọ jésù mo sì mọ pọ́ọ̀lù tí yín ti jẹ́. ni ọkùnrin tí ẹ̀mí burúkú wà nínú rẹ̀ bá fò mọ́ wọn ó gbé ìjà ńlá kò wọ́n ó sì ṣẹ́gun gbogbo wọn ó ṣe wọ́n léṣe tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá jáde nínú ilé náà ní ìhòhò tàwọn ti ọgbẹ́ lára gbogbo àwọn júù àti àwọn gíríkì tó ń gbé éfésù ni wọ́n gbọ́ nípa ọ̀rọ̀ yìí ẹ̀rù bá gbogbo wọn wọ́n sì gbé orúkọ jésù olúwa púpọ̀ nínú àwọn onígbàgbọ́ ni wọ́n jẹ́wọ́ ohun tí wọ́n ti ṣe tí wọ́n tún tú àṣírí idán tí wọ́n ń pa àwọn mélòó kan nínú àwọn oníṣẹ́ òkùnkùn kó ìwé idán jọ wọ́n bá dáná sun wọ́n lójú gbogbo ènìyàn nígbà tí wọ́n ṣírò iye owó àwọn ìwé ọ̀hún wọ́n rí i pé ó tó ọ̀kẹ́ méjì àbọ̀ owó fàdákà báyìí ni ọ̀rọ̀ olúwa fi agbára hàn ó ń tàn kálẹ̀ ó sì ń lágbára. lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí paul pinnu lọ́kàn rẹ̀ láti gba macedonia lọ sí akaya kí ó wá ti ibẹ̀ lọ sí jerusalemu ó ní nígbà tí mo bá dé ibẹ̀ ó yẹ kí n fojú ba róòmù náà. ó bá rán àwọn méjì nínú àwọn olùrànlọ́wọ́ rẹ̀ timothy àti erastu lọ sí macedonia ṣùgbọ́n òun alára dúró fún ìgbà díẹ̀ sí ní asia. ní àkókò náà rògbòdìyàn bẹ́ sílẹ̀ tí kìí ṣe kékeré nípa ọ̀nà olúwa ọkùnrin kan wà tí ń jẹ́ demetrio alágbẹ̀dẹ fàdákà a máa fi fàdákà ṣe ilé ìsìn ti òrìṣà Artemisi èyí a sì máa mú èrè púpọ̀ wá fún àwọn tí ń ṣe iṣẹ́ ọnà yìí Demeterio wá pe àpéjọ àwọn alágbẹ̀dẹ fàdákà àti àwọn tí iṣẹ́ wọn fara jọra ó ní. ẹ̀yin ènìyàn wa ẹ mọ̀ pé nínú iṣẹ́ yìí ni a ti ń rí èrè wa ẹ wá rí i ẹ tó ti gbọ́ pé kì í ṣe ní Éfésù nìkan ni ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ jẹ́ pé ní gbogbo Asia ni Paul yìí ti ń yí ọ̀pọ̀ ènìyàn lọ́kàn padà ó ní àwọn ohun tí a fọwọ́ ṣe kìí ṣe òrìṣà ewu wà fún wa pé iṣẹ́ wa yóò di ohun tí ènìyàn kò ní kà sí mọ́ ṣùgbọ́n èyí nìkan kọ́ ewu tí ó tún wà ni pé ilé ìsìn òrìṣà ńlá wa Artemisi yóò di ohun tí ẹnikẹ́ni kò ní sújá mọ́ láìpẹ́ kò ní sí ẹni tí yóò gbà pé òrìṣà wa tóbi mọ́ òrìṣà ti gbogbo Éṣíà àti gbogbo àgbáyé ṣe nígbà tí wọ́n gbọ́ inú bí wọn púpọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí í kígbe wọ́n ń wí pé. òrìṣà ńlá ni a tẹnu sí òrìṣà àwọn ará Éfésù. ní gbogbo ìlú bá dàrú wọ́n mú Gáíyò àti arisitakosi ará Macedonia àwọn ẹlẹgbẹ́ Pọ́ọ̀lù nínú ìrìn àjò gbogbo wọn bá rọ́ lọ sí ilé ìṣeré paul fẹ́ wọ ibẹ̀ lọ bá àwọn èrò ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn jésù kò gbà fún un àwọn ọ̀rẹ́ paul kan tí wọ́n jẹ́ ìjòyè ní agbègbè asia ránṣẹ́ lọ bẹ̀ẹ́ pé kí ó má yọjú sí ilé ìṣeré nítorí gbogbo àwùjọ ti dàrú bí àwọn kan tí ó kígbe bá kan bẹ́ẹ̀ ni àwọn mìíràn ń kígbe bá mìíràn ọ̀pọ̀lọpọ̀ kò tilẹ̀ mọ ìdí rẹ̀ tí wọ́n fi péjọ àwọn mìíràn rò pé alẹ́kisanderu ni ó dá gbogbo rẹ̀ sílẹ̀ nítorí òun ni àwọn jù tì síwájú alẹ́kisándẹ́rù fúnra rẹ̀ gbọ́wọ́ sókè ó fẹ́ bá àwọn èrò sọ̀rọ̀ nígbà tí wọ́n mọ̀ pé júù ni wọ́n fi gbé ta wọ́n ń pariwo fún ìwọ̀n wákàtí méjì wọ́n ń kígbe pé. òrìṣà ńlá ni átẹ́mísì òrìṣà àwọn ará éfésù. akọ̀wé ìgbìmọ̀ ìlú ló mú kí wọ́n dákẹ́ ó wá sọ pé. ẹ̀yin ará éfésù ta ni kò mọ̀ pé ìlú éfésù ni ó ń tọ́jú ilé ìsìn átẹ́mísì òrìṣà ńlá àti òkúta rẹ̀ tí ó bọ́ sílẹ̀ láti ọ̀run kò sí ẹni tí ó lè wí pé kì í ṣe bẹ́ẹ̀ ó yẹ kí ẹ farabalẹ̀ nígbà náà kí a má fi ìwà ń wara ṣe ohunkóhun nítorí àwọn ọkùnrin tí ẹ mú wá yìí kò ja ilé òrìṣà lólè bẹ́ẹ̀ ni wọn kò sọ ìsọkúsọ sí òrìṣà wa dẹ́mẹ́tẹ́ríù àti àwọn oníṣẹ́ ọnà tí ó wà pẹ̀lú rẹ̀ bá ní ẹ̀sùn kan sí ẹnikẹ́ni kóòtù wà àwọn gómìnà sì ń bẹ ẹ jẹ́ kí wọ́n lọ pe ara wọn lẹ́jọ́ níbẹ̀ bí ẹ bá tún ní ọ̀rọ̀ mìíràn tí ó jù yìí lọ a ó máa yanjú rẹ̀ nígbà tí a bá ń ṣe ìpàdé nítorí bí a ò bá ṣọ́ra a ó de ilé ẹjọ́ fún ìrúkèrúdò ọjọ́ òní kò sì sí ohun tí a lè sọ pé ó fà á bí wọ́n bá bi wá. lẹ́yìn tí ó ti sọ báyìí tán ó tú àwọn ènìyàn náà ká